ẹjẹ àṣàṣìkiri a sì ń ṣe táwọn bàbá wa ṣàdúrà sí la ilaha illallah àlẹsíwá àlìjẹnà bí ẹ bá ṣe la ilaha illallah àwọn aṣáájú nínú ọ̀rọ̀ tá a ṣàjọ tíra ẹ àti ṣe é kó ọtún tọdún mélòó náà fọgà ní tíra tá a ṣe wọn. two thousand and sixteen la ṣe ṣe kí la sọ padà yìí láyé la ká dúró bẹ. wọ́n fi sọ yìí àìní ananabi yàlọ́ sallallahu alayhi wa sallam qala ya Mu'az. wọ́n Mu'az. ma min abudin yashadu an la ilaha illallah wa anna muhammadan abduhu illa harrama Allahu alayhi an-nar. la ilaha illallah ta jogun ta lára tọ̀ríkà tìjàníyà kàdúríyà yìí ẹ̀kàṣíyà ó ti tó gbére wà ní jẹ́nà ó tó ṣayé ó tó sọ̀rọ̀. wàhálà wọn tún bá ní bọ́ọ̀lù máàlìkì àni nàbí sallallahu alaihi wasallam qala. òun náà tún sọ báyìí pé. inna Allah qad harrama ala nari man qala la ilaha illallah wa yabtaghi biha wajha Allah. la ilaha illallah àtìkàjẹ́nà tí àwọn bàbá wa kò fi wáyé. wà á rọ́wọ́ alẹ́lẹ́ ilmi ti mú rọ́ọ̀dì tí máa kọ́ là la ilaha illallah. ẹni bá sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀. wọ́n kọ́ ni sábà alẹ́lẹ́ ilmi fi zálí kẹ́mọ́tà ìbàṣátá. àwọn onímọ̀ lọ́lọ́tọ̀ kọ́ bẹ́ẹ̀ o títà ẹni tó sọ láyé láyé láyé tí ń jalè tí ń sáwó tí ń ṣe sìnà ṣé lọ àlìjáná náà nù àwọn afá sọ̀rọ̀ sí. ọ̀là tọ̀ ifọ̀ tún mi ni ọ́n. àwọn afẹ́ sọ pé. inna kalimata tawhidi sababu mọ̀tẹ́fẹ́lì dùkú ní ìjànà tiwọn nájà àti mìíràn náà. ayé ayé ọ̀rọ̀ muhammadu rasulillah ó tó gbé lọ ó sì mú ní mọ́kù mi ná. láàkì láàṣùrù tó. ṣùgbọ́n o ó ní májẹ̀mú o. wàyà ìtì àánú bẹ̀rẹ̀ fọ̀rọ̀ ìdí wàlùmọ̀ wá ní. òun náà ní ká gbogbo ṣe ṣe ṣe tọ́lọ̀ wí àfi ká máa ṣe o. ayé ìjìtì náà bẹ̀ kàbẹ́ ayé. ìrìnà sí gbogbo máṣe máṣe máṣe gbogbo ẹ̀ làwọn èèyàn ti jẹ̀bọ̀ nísìnyí màálù tẹ́tẹ́ nu táàbì yìí ni wọ́n sọ fún farasira kílá yìí pé. ìnáni láìlà àìlọ́lọ́ òṣòro tán. láìlà àìlọ́lọ́ àwọn oníwájà mo ti fi dáhùn. fàyíyà kàwá kọ́sìkòlì mọ́ fún sọ́nà. mọ ọba ti ṣe láìlà àìlọ́lọ́ mọ́kùrọ́ máyà mọ́kùrọ́ sìnà mọ́kùrọ́ mọ́sẹ̀fọ́ náà mọ́sẹ̀ yahoo. وروي عن الحسن كذلك أنه قال هذا العمود فأين الطب eh, eh, هذا العمود ó ní òpó rè jẹ́ pé àwọn kanopin nísìn eh, ó ní òpó tí wọ́n fi tì í àìlọ tọ́ḿbù àwọn ọ̀pánu rẹ̀ tí wọ́n fi gbé aṣọ dà. kọ́lá Ibn Rajab ní ká yára lọ́wọ́ òpó ni ó kó àwọn àtìlẹ́wọ̀ tí ó gbé aṣọ dúró lórí ẹ̀. kọ́lá ibn Rajab al-Hanbali. ibn Rajab al-Hanbali sọ láì pé. yaani anna kalimata tawhid umudul fosfat. umudul fosfat. ولكن لا يثبت الفوسفات بدون أطنابه لا إله إلا الله òun ni òkúta fi yìí àmọ́ kò lè dá dúró fúnra rẹ̀ láì fi àwọn àwọn kìnìún àwọn ọ̀rẹ́ àyè ti tí wọ́n fi ń rólé. pílà. àwọn clip láàfin mu ògbólógbò yìí àwọn àtàrí yìí òun ni ó gbé aṣọ dúró lórí ẹ̀ àwọn nǹkan ọ̀hún à ń pè ní sẹ̀ríà à ń pè lọ́nà ẹ̀yàn àlùkò ẹ̀wọ̀ àjìbáàd fún àlá rẹ fún ya rẹ fún àfa rẹ fún sẹ́wù rẹ fún ìyàwó rẹ àtọmọ rẹ. kọ́míkà yẹn náà wò ṣiṣẹ́ láì jẹ́rí èèyàn náà. kí ni làlẹ́ hasan. إن الناس يقولون لا إله إلا الله فأتى حقها وفردها دخل الجنة àwọn kan sọ pé láyé láyé láyé dàkálẹ̀ jannata àwọn kan ní mu máa kọ́lá láyé láyé lọ́la fa adda haqqaha wa fardaha dàkálẹ̀ janna. ẹni wàá sọ láyé láyé lọ́la tó bá ti lè ṣètò ẹ̀ tó sáfù tí wọ́n ní ó sáfù tó lè ṣe tí wọ́n ní ó ṣe yọ wọ́n á jẹ́ pé ti fi omi là á wàkìlà wàkìlà lè wàá bí fúnnu mọ̀nà báyìí. wàá bí fúnnu mọ̀nà bà wọn náà tún sọ báyìí pé. àlèsà láìlá ìlọ́lọ́ òun mi fẹ́ olùjánná. ṣebí láìlá ìlọ́ ṣebí kọ́kọ́rọ́ àlìjánná ni. ọ̀la bàlá wàlákin mi mìtáyín ilà wọlé àwọn àfúnáwó. àfikọ́kọ́rọ́ tá a fi sí ilé yóò ní eyín àwọn kọ́kọ́rọ́ mẹ bí kọ́kọ́rọ́ àwọn ayọ̀ yìí wọ́n máa ń là lẹ́nu wọ́n ń là lẹ́nu tí ó fi ṣe déédé àgádágodo. tí láìláìlá ò bá kọ́kọ́rọ́ àwọn lílà lẹ́nu tí ó fi ṣe àgádágodo ń kọ́ ìjọsẹ̀ríà. fàyínjí tàbí mìtáyín lọ́wọ́ àsìlánú kùtì àdákà bàbá wa rí kọ́kọ́rọ́ tí wọ́n ti là á lẹ́nu tó ṣe dédé àgádágodo kọ́ ọ máa ti ń tì í bọ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà lẹ́kọ́ sí i. wàyé lára kí ló ṣe tá a ṣe láyé láyé láwùjọ tá a tàbí ọgbà mọ́. wàyé lára àwọn làkó mọ́jẹ̀ mọ́ ẹ̀ pé àwọn làkó mọ́jẹ̀ mọ́ ẹ̀ pé à ń gbọ́ tẹ́lẹ̀ àmọ́ gbọ́ à ń sọ tẹ́lẹ̀ àmọ́ sọ à ń ṣe tẹ́lẹ̀ àmọ́ ṣe àwọn aláwọ̀ àlùwàkọ̀ àwọn aláwọ̀ sàwọ̀ àlọ́ mi kún ẹ̀jẹ̀ apàdà sójú láàyè. ويشبه ما روي عن عبد الله بن عمر أنه سئل أن لا إله إلا الله. ọ̀dà ọkọ̀ ń bẹ̀ nítorí àsìkò àábí tíra náà ránṣẹ́ sí mọ̀lánà gẹ́gẹ́ bọ́lá ti fi wọ́n mọ̀nà. àwọn tá à ń pe súfì ẹja padà sójú láyìn ẹ má bu àwọn tí ń pè wá ní kò sí súfì ẹja ṣe é dáa kókó ọ̀rọ̀ mìíràn bàbá yẹn sí láyé ayélujára káfí muhammadu rasulillah sí muhammadu rasulillah ni wọ́n fi síbi òka tábẹ́bí ní wọn ò rí ọlọ́run fi àbá wa kàkúrì wa nífẹ̀ẹ́ ni àmọ́ ìrìn wáyà táwọn rí ni wípé irun pípé wa lọ́tọ̀ ni òòka ọwa lọ́tọ̀ wọ́n fi kí wọn dáadáa ní ìgbàgbọ́ ọdún mẹ́ta sẹ́yìn níbẹ̀dẹ̀ àwa náà ṣe tọ̀mùsílíyà irun pípé àti làdáni ṣe wáyé sàábì kan ló lálàá ọ̀hún àti tíra bẹ́ẹ̀ tí òka ẹ ọ̀tọ̀ ni wọ́n máa jẹ́ pé tòka ni àrírí wáyà bíi méje wọ́n wà lọ́wọ́ àfa àkókò àwọn ọmọ wọn tí wàá tẹ́kẹ́ náà pàṣẹ fàájì láti jẹ ìta èèyàn lè sọ òka ọkọ̀ ọlọ́run sí torí pé òka tẹ́sẹ̀ bá nábì wọ́n kọ Allah Muhammad rasulullah àwọn kan ní wọ́n kọ rasulullah sí òkè Allah nísàlẹ̀ Muhammad láàyè lànà mi fi sùn pa òkà ẹ tí wọ́n kọ lẹ́tà sáwọn lọ́balọ́ba wọ́n ti di sam ànábì wà fi jàn án ní oṣù àpẹẹrẹ ànábì ló ti wá ànábì ló bẹ́ẹ̀ ẹ sì ṣe sẹ́mọ̀lá ọlọ́mọ aleyhi yorùbá ànábì ọlọ́mọ aleyhi wa sálẹ̀ bàbá sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam anabi lò bẹ́ẹ̀ àwọn sẹ́yìn náà bakiri lò bẹ́ẹ̀ sẹ́yìn náà umaru lò bẹ́ẹ̀ sẹ́yìn náà usman lò bẹ́ẹ̀ nígbà tó wá dáyé usman òun lò ká ẹ̀ bọ́ sójú wọn rí bá nítorí pé wọ́n wá wọn wọn rí wọn bá fi ilẹ̀ bẹ́ẹ̀ òkà nílò òbúrò nínú islam àmọ́ tó kọ sínú òkà ni kò sọ́ra fún kọ́mọ́jọ́ kọ àdìjọ́ nù kan lọ́rọ̀ ọkọ síbẹ̀ ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run tọ́ba jẹ́ ayé alukurani lẹ́kọ́ àwọn tó kọ́ ayé alukurani wà nù tíra tọ́ba jẹ́ pé àdìsí ànábì ni àwọn tó wà nù tíra kọ́ sásìkò tó kàn mọ́ ni tíra bíi méje la wò fún nígbà tí a fa wa kàkóòrì tí wọ́n ṣe aláǹfààní àwọn náà wá sún síwájú irú tó dá láàrin àwa sufi àti alùsùn náà nù látara bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ kó sòkà ọ̀kadé ń bẹ lọ́wọ́ sí mi àpọ̀ kankan sí i se o ṣéwù nẹ́sìn kábàrà wọn náà fi ránṣẹ́ sim mi o que kẹ́ ẹ wọn. èyí tí ń bẹ lọ́wọ́ tó mi yìí ọkọ̀ kẹsùn então tí wọ́n fún mi mọ́kà wà bẹ́ẹ̀ èyí tí wọ́n fún mi Madina ní haram àwọn Iran kọ́ wà bẹ́ẹ̀. kìí ṣe tẹ́bọ ìdá ọkọ̀ ọlọ́run síbẹ̀ ẹ̀ kà sọ májẹ̀mú pé ó lẹ̀ ṣe ní gbé wọlé ìgbé wọlé tọ̀wọ̀ tó kọ́ lọ́ bá wà bẹ́ẹ̀ ó lẹ̀ ṣe Allah masa taimawa já ya se la ilaha I. sai jawaratul kamal ne kan àwọn salata tunji na kan salata fati kan àwọn agbé makifon fún bàbá wa ní bàbá sífìmọ̀ wọ́n ti tó pè wọ́n mi gan ká tó wá padà sọ́dọ̀ àlífà àgbà ẹ̀dá ní ẹ̀yìn pé tẹ fún wa lówó tẹ fún záwí àti mọ́sálásí lówó tẹ̀ ń bẹ ní Nàìjíríà àtẹ̀ ń bẹ ní other country tẹ fún afọ àwọn Lukman. Kilimanjaro tẹ fún wọn ló láti fi ṣe mọ́sálásí wọn ló kọ́ ọlọ́run tá a dá yìí pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ìsinmi bàbá wa lọ́fà mọ́sálásí náà bẹ̀rẹ̀ láìpẹ́ yìí ọlọ́run kọ́ bẹ́ẹ̀ ti fẹ́ ọlọ́run kọ́ bẹ́ẹ̀ ti fẹ́ ọlọ́run tó fún Ahmadu Mukhtar ní sùúrù lérè bẹ́ẹ̀ tó wá náà lọ kí ọlọ́run bẹ́ẹ̀ yóò bá ikọ̀ tì í nù gbogbo tó ní nǹkan tó dáwọ́lé ọ̀dà ní اللهم صل وسلم على رحمة ربانية يا قوة عائلة العائلة بمركز الفروع والمعاني ونور الأقوال المتقونة العالمي صاحب الحق الرباني ولبيك العسل يثير من معية كل تعريف من الفروع والاواني ونريد الامر الذي ولا تضيق انك لا تذهب بنفس الابدان اللهم صل وسلم على العقل التي تتجلى بها عروش عقائك عين معك واقوام سورتك تامن اصحاب اللهم صل وسلم على طلحه الحق بالحق كنز العظم امارتك منك اليك يا وعافنا بها اللهم صل وسلم على سيدنا وعلى صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضينا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها يدك على درجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات يأخذك صلاة الفجر اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت ورحمت وباركت على سيدنا إبراهيم